ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسلف ورمى باران جلو أن ترى إكياتي يفون أسواد يداء الفاوى الشكاوى الفاوى النبي محمد صلى الله عليه وسلم يورون كما قنبينا توارا لنا توان صحاب دارك ìgbẹ̀lọ́wọ́ bá fúnṣànú àwọn náà tàbáwọn òbí wa àtàwọn ọ̀fà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwọn jẹmọ́ alákùnrin wa lóbìnrin lọ́mọdé àti sábà ọlọ́mọtàkàánú ẹ̀yíwa pàdáyà tẹ́lẹ̀kẹ́ àbà kíra ká fi ti ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn ìwọ̀n àṣùbá aláàárọ̀ ọjọ́ òní oná ni fíkìrà àdìyà wọ̀lá ti ṣe gbọ́n fi àwọn náà ni àgbáyé àdìyà gbọ́mọ̀ dùá àlàtàr gbọ́mọ̀ òdìkẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọ̀rọ̀ mọ́sá fìṣẹ̀lẹ̀ sínú ọ̀kan wa ṣìkan sọ wọ́n ní pa à ń ṣe zikir ṣìṣọ́ sọ wọ́n ní pa à ń ṣàdúrà nígbà pé iṣẹ́ rí ni ó wá yọ sí wọn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lọ́nà tí ọ̀gbẹ́ tún nà mú ọ̀pọ̀lọpọ̀ ń ṣe àwọn zikir wọ̀nyí kùránì gan wọ́n ń kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ ọba sùpánà wọ̀tàálá tó ma fi ṣùgbọ̀ tó wà nígbà gbé táwọn ẹni síwájú wa wá gbọ́n pa rẹ̀ táwọn afẹ́ àkójọ fún wa yìí táwọn ń gbọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ ní òwúrọ̀ yìí òun náà ni ẹ̀kọ́ ìgbà 14 fadlu sùgbù kùrán fadlu sùgbù fàtíhà ṣígbẹ̀yẹ̀ tafadlu sùwàrà kùrán àwọn sùwàrà kùrán mọ́ sí jù àwọn gbogbo sùwàrà kùrán tó átà gbogbo ayà kùrán tó átà ọ̀rọ̀ lọ́ni àmọ́ tí wọ́n jura wọn lọ nígbà tó bá jura lọ jàǹkọ́ wọ́n jura wọn lọ orí ìfọ́n ní sọ́tò sọ́ àpáàtìá ìfẹ́ wọn nílẹ̀ fún sọ́tò pàtìá ìfẹ́ tó orí ilé àwọn sọ́ àwọn ẹgbẹ́ àwọn lọ àtúwá ní ọlá fún sọ́tò pàtìá mọ́lá máàna fi máa sọ́tò bayanu sí ìlú Qur'an al-Karim ìfẹ́ àtiwájú inú ẹ̀kọ́ àtiwájú òun náà ni bayanu sí ìlú Qur'an al-Karim ti ń fún Qur'an gan fún ara ẹ̀ وآياته يتوى آية قرآن ونسل يفهم وعروفه يتوى عرفه بيان شرفه يتعلعي ونسل يفهم وخيراته يتوردون به وعظيم قدره أسلم دائق قرآن وصلي أتدار على سائر الكلام بزبوب لولو èyí lọ fà á tí àwọn afẹ́ lọ kó gbogbo ní ọ̀rọ̀ kan ju kùrán lọ kíláàsì ló ń tẹ̀lá wọ́n gbé ọ̀rọ̀ kankan tó dojú kọ́ pé ọ̀rọ̀ ọlọ́run ní Qur'an ọmọ tó wájú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọ̀jú ọ̀rọ̀ ọ̀bọ̀ ni ó gbé ìtàrẹ́gbẹ̀ ìtàrẹ́gbẹ̀ yíwa ṣe tó ọkọ̀ Rabbi tabaraka wa ta'ala ní Qur'an yìí mo náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọba gbogbo eh, tí ẹni ọwọ́ ayé ti fi ránṣẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ تنزيله أتنزل عليه ولا علم من الحسن بالداج ولا حديث الماضي بنا في ذلك منه العيدة تتواجد أن نشير إلى ما ورد في نصوصه في تفضيل بعض سور القرآن الكريم وآياته ذلك تحسي أن نفس قوى نقا ولكن بفوا سورة كان القرآن الكريم وأتوا آياته فإن ذكر الله تبارك وتعالى بتلاوته وتدبره تجب عليه من العجر والثواب ما لا يرتب على غيره فإن إن ذكر الله تبارك وتعالى سنت الله وبابا تلسم وبابا بتلاوتها فلقيتها قرآني قرآنه تدبرها تدبر نسيه أولي oni ìfẹ́tàbí aléhì ní àjẹ́ kúbi sínú kúbi sínú kúbi àwọn ẹ̀sán wọ̀sàwà àbúkú dáadáa máa láìsìbátíyàbí alàgbé tí ó kú sí nǹkan mí tí ní gbogbo ẹ̀kú sí nǹkan mí ó jẹ́ gẹ́gẹ́ àwọn ìgbẹ́lá àjò ti kàn lọ àwọn ìpínlẹ̀ ọmọ tó ń ṣe nìyẹn ìṣízámi lò láti hà nítorí tí ká sí tó ga jùlọ kó wọ́n ti mú àlọ́ àti àmọ́ ترى انت ما القرآن الكريم في القرآن لك وإن كان كل كلام ضاع فاتي للناس ورولهم وباني إلا أن كلام نوعان والرساوي مجد إما إنشاء وابداسه وإما إخبار يتبع بيروي يتبع بيروي ورولات باواه Ani ìṣá àní àkàbàr tí wọ́n máa wọ̀nyàn sọ̀rọ̀ àti gíkì ti di pé a máa ṣe sókè mú kẹ́kẹ́ mú kí mú yẹn lọ ilé ọkọ̀ náà olùkọ́ àti kìí nù kúrò fún wa àní ìṣá àti kí àkàbàr ó di wa máa mú wá bí kùrán máa mú wá bí kùrán máa tí wọ́n máa wọ̀nyàn sọ̀rọ̀ kọ́ lọ́ ní ọlọ́fẹ́ sí kí máa ti gbígbẹ́ هوني آه انت جهرب للتولي لو تعسروا قولكم او يجهروا بي انه عليم من ذات الصدور اي جارب وانصير با وعسروا قولكم او يجهروا بي لا اسرائيل لا جاء انه عليم من ذات الصدور ọgbọ̀n mọ̀ta ọlọ́run fún inú ìròyìn ilé yìí yọ́rọ̀ ní ẹ́ ربك في نفسك إليه كلام الكلام ده ينتحسن إنسان كلها ينتحسن ìyẹn bọ́rọ̀ mi ọ̀rọ̀ ìfúnaníròyìn ẹ̀dùn fún ìkàlẹ̀ fún ibi ìfúnaníròyìn fún ìjọ tó pàṣẹ rẹ̀ ó dílé wa tí ó dáhùn yẹn ni ẹni kò hàn bẹ́ẹ̀ يعني لو كان فيها ودين كمان وما فيها ودين كمان يعني لك لان ابي بني شو ما روح ابي بني انا مجهول فهي يقولي شو مجاو المرعى بي شو مجاو المرعى الاربعين وما فيها من دلقيني دين كمان لمالها لجمالها لحسبها ولدينها هذه اي اخبار مثلا عليكم بذات الدين مثلا ìwọ ẹlẹ́sìn kò fẹ́ fẹ́ àwọn tó ti báyìí fẹ́ àwọn torí owó ara ọlọ́mọdé tó báyìí fún yín ní fún ìròyìn tí àwọn yẹn máa fẹ́yàwó ìròyìn ní fún ìgbàr ló dé wà bẹ́ẹ̀ ní láti kọ̀ àmà wa wọ́n yóò wá ní pé ìṣá ilé ọlọ́ọ̀bá ń fún ìṣá ti tẹ̀lé wọ́n yóò wá ní àgbàr ní ọlọ́ọ̀bá fún inú ìròyìn ó dé wà gbogbo ilé إما إنشاء وإما والإخبار أو أخبار إما خبر عن الحالك يا عارف وإما خبر عن قلوب بكم غاروا يا فالإنشاء هو أحكام بأنه بدع موفي بدع الأمر عن إنشاء هذا عن المخلوق هو روين قويدا يعني هو اتفلوا مصدر القرآن عن إبراهيم الذي إساء وإلى ذلك أخبر أن خالق أمر يراري هو ذكر أسمائه وصفاته قالوا ما رويك أو نقر أتوائر يراري وما من غيب كسين جبه في أن النصوص القرآنية مشمولة على توحيد الله وخبر عن أسمائه وصفاته أكثر من غيرها أواني القرآن تجسنون كاي ملو لك التوحيد أتخبر عن أسمائه من فنان تمر قلوبا وصفاته وصف قلوبا أفضل من غيرها أنت لا تواني ريميلو قولي لهم أما ريميك ما قال أهد أهل العلم كلام الله في الله أفضل من كلامه في غيره ما روي على القرآن أحتاج ولا نقول يعني في القرآن أصحاب القوة هي لما يدخل القرآن إمام من ذلك هو بصفة دمبا أني قل هو الله أحد قل هو الله أحد ذكر الله عبد أفضل أفضل من تفسير عبد الله عبد الله ọdún ọdún méjì ní ìkùránì àbí ní ìkùránì ti tẹ̀ dà tí ìkùránì ti tẹ̀ àkọ́kọ́ láwọ̀ bí wáyá yóò bá yóò bá ìlàkà ìkọ̀ ìgbà ní nọ́ọ̀sì kò fẹ́ ni àdúrà tó wájú ó ní léyìí èpè dábì sí ẹ̀dá káyì kiri àfẹ́ ó yẹ lójú kó lójú kó mú lójú kó lójú kó lójú kó lójú kó lójú kó lójú kó lójú kó lójú kó lójú kó ní ní kọ́mọ̀ ẹ̀fẹ́ ìgbìmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bùkún ọwọ́ inú ni ọmọ tó bá ọwọ́ inú ni wọ́n máa kó nǹkan bùkún tó dìjà lọ. Ṣé àwọn afáàní wáyé lùnú wà á dùn fi jà án nà? Ìṣẹ́ ni wọ́n dá àlámọ̀ pé kí wọ́n dá àlámọ̀ pé ọlọ́ba ọlọ́ba àmì kú àbúrò wọn kùtù yìí. Ìṣẹ́ dá àlámọ̀ pé fún wa jẹ́ kí wọ́n dá àlámọ̀ gbọ́ yẹn. Wọ́n máa bẹ́ẹ̀ fi kùtù fún ọ̀nù mi yóò gbé àmì kú nù àbúrò ẹ̀. Ó di ẹ̀gbẹ́ lọ́wọ́ sọ gbẹ́jú wákìlá sùn lọ́wọ́ sùn nù. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون ويمسكون جسد ثاني يوم inú wẹ́nu dọ́kọ́lá wọ́n ìdìbò mẹ́mẹ́ oró wọ́n sórí ilẹ̀ bí kí wọ́n bá sọ́rọ̀ ìdílé ìpín kò ní oúnjẹ láìláì mọ́ ní máa sọ bí wọ́n bá fi sínú wẹ́nu nígbà bá kí wọ́n sọ pé wọ́n náà ti wòlíì mọ́ lọ́wọ́ ẹ̀ ń ṣe àwòlọ́wọ́ ẹ̀ ń ṣe kíkọ́ ọ̀wọ́n káàsọ̀ nínú gbèbè kí asiri mojora kí asiri àwọn akọ asiri ti dùn jù onídìí ẹgbẹ́ kan lọ jù àwọn ìdìbò gbẹ̀mí asiri ti dùn lọ́wọ́ ẹ̀ nídìí gbogbo ṣe kò sílẹ̀ nídìí máa lọ. àwọn agbẹ́ ti dùn lọ́wọ́ kí asiri gbogbo ṣe kò sílẹ̀ tó kí ni àwọn ẹ̀sìn gbà ní gbogbo ṣe ìdìbò máa lọ́wọ́. ó ní ilé wa tí wọ́n ní fún ìṣòwò sọ̀rọ̀ ó ní ká sọ̀rọ̀ ìyẹ̀wọ̀ lọ́wọ́ ni faqul wallahu ahad dal min tafsira abi abi wasab وعاد تفاد تثبيت تفاضل بين الصور وآيات ليس باعتبار نسبته إلى متكلم والذي بأنه أو صورة وإيد أو آية وإيد كيف نبقى تنتقل فإن متكلم به واحد هو الله أنت أنت أي إنسان إنسان يقول الله سبحانه وتعالى ولكن باعتبار معانيه اسمها تسوى آية ينصى رسولة ينصى بتكون بها كل ما قال بقرة باعتبار ألفاظ مبينة بمعانيه كان بلون تنتون والنصوص والآثار كمان نفسي أو آثر في تفضيل كلام الله بعده على بعد كثيرة جدا وما وآثر لله وما الله ما تتابع وآثر وتابعين تنصر وقوة وصلوا هي يعني كثيرة جدا أكبر صح عن النبي صلى الله عليه وسلم أنه فضل على من السور سورة الفاتحة يعني لا في النبي صلى الله عليه وسلم قال سورة الأولاد أنه سورة لسورة الفاتحة أنه سورة أخبر أنه من لم ينزل في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولا في القرآن مثله a sura kanu injil tawarata da sura injil a sanu zubura a sura kusurin qur'ani fa akhbara annaha ummul qur'an fatiha un yabu qur'an روى إمام الترمذي في جامعه إمام جامع إمام الترمذي من جامع الترمذي وإمام أحمد بمسنده إمام أحمد بن المسنده ومن ابن خدين في صحيحه wọ́n kò sí àwọn afẹ́kọ̀ọ́sán nìyẹn ó di kíni di akẹ́kọ̀ọ́ ní dáàmì tìrìmìbì mọ́sílẹ̀ imam ahmed mọ́sílẹ̀ imam ahmed ọkùnrin máa ń kìkẹ́ ní sọ́yìn ìbùzẹ́rì màbí sọ́yìn buhari sọ́yìn muslim ó di yẹwà sọ́yìn ta bidáwù àti bẹ́ẹ̀ lọ ó di yẹwà غيري مكلمين عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قد على أبي بن كعب فقال رسول الله صلى الله عليه وسلم يا أبي وهو يصلي قال سيدنا أبي هريرة رضي الله عنه لم يستطيع على الحلم أجل سيدنا أبي يكر سيدنا أبي وحكي الله هو يصلي يا أبي أبي أتمنى أبي أبي يجبه سيدنا أبي كوبني أبي kọ̀dánà bí lóhun tó gbé tí lọ fọ̀sílá ọ̀bẹ́ yóò afọ́fà wọ́n wá dínkù ìyẹn fúyẹ́ ìní sọ sọ́tí sura ثم انصرف الوقت إلى رسول الله قال السلام عليك يا رسول الله السلام عليك يا رسول الله لم تكن مباي وشربا قال رسول الله عليك السلام لم تكن بونا ما مناك يا أبي أن تجيبني أن تجيبني كيف تقف بجيبني ومنكيو kuma zai zama nuna duk da aiki kuma ku yau kala ya rasu da kun fi sulat mun cin launi kala alam tajid fi ma auha Allah wa ilayya kanun kuma ba mu ci a cikin استجيبوا لله والرسول للرسول كلهم منكم ضد ما منكم وما دولون إذا دعاكم فقه لما يحييكم تسعين دي على علي ẹ̀rọ tí ó bí ìsinmi náà jíkù sí ìrìn lórí ilẹ̀ ara bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni bá a ó dá ìṣọ́ ara níbi ní sírí ẹ̀mà ìgbó ọbẹ̀ ní ní sírí ẹ̀mà ló gbọ́rọ̀ ó bẹ́ẹ̀ tó bí mọ́ kí ló bá dáhùn ní náfìlà ara ọ̀fígbó alùpùpù sọ́rọ̀ tó lọ́kùn yóò zọ sí كلهم قال نعم يا رسول الله ولجأنا يا يزعل كيف تقرأ في الصلاة قلت بكل ما تلوينه قال أقرأ أم الكتاب أم القرآن أمك يا أبو القرآن قال رسول الله والذي نفسي بيدي إذا المفهن لابن بلاد قرأ ما أنزلت في التوراة ولا في إنجيل ولا في الزبور ولا في القرآن مثله يقولون لنا موصلت عن الإنجيل إنسان التوراة موصلت عن الإنجيل وطلب المقبولة وطلب الفرقان فرقان في القرآن أدلوا فإن آثب مصاني وناني قول الله مجي قول الله مجي وقرآن عظيم القرآن أنت بالذي أتيته هو فمن محمد صلى الله عليه وسلم في بخاري البخاري انه سعيد البخاري من حديث عبد السعيد بن محلى هو حديث ابي في سعيد حديث سعيد المعلى اللي هو حديث ابي يناني في تصريفه ممكن وضع الريت لانها اعظم سوره في القران قلت بالقران مع القران انني يريد ترى القران العظيم هو بخاري في صحيحه من بخاري كان صحيح من حديث أبي هريرة رضي الله عنه وسيدنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بقي أم القرآن سب المثاني والقرآن العظيم أم القرآن يا أبو القرآن سبع مثاني يا أموري بدي القرآن لك صلى هذه السورة ثم لكن في الصورة هي أنه لا صلاة من لم يقرأ بها تذكر في كفات تاكنيو وكل صلاة لم يقرأ في أفاتح الكتاب فاتح الكتاب فهي خداع غير تمام gbogbo tabaki tí ó sì fàájì àmẹ́ ìdájò ní àbọ̀rún ni yàní kí lọ́sí ni kò pé kò pé ẹ̀kẹ́ لأبي هريرة رضي الله عنه أنا كنت أقول لك أبرك إنا كنا وراء الإمام فهو على إمامك هو رأيه بكلية رأيه أوكي صحيح بقى لك سوا لأن أبي هريرة قال سوا يعني إنا نكون وراء الإمام أما هو على إمام تبقى إنك قال اقرأ بأفي نفسك منه كيف يمكن أن يكون هناك ní ọgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà ọmọ ìlú mi ọdún wọn ní bíkú nìsí lórí tí fájà tó wọn àdákẹ́ wọn mú wa àwọn ọmọ ẹ̀ka ìgbìmọ̀ bíkú nìsí náà ní kí lọ́dún kan lè tìpẹ́ ó dé wa ní ọkàn rẹ̀ ó dé wa ó kọ́ ọ̀rọ̀ pípé ẹ̀kra fi nafsik bí ẹ̀kra bí ha fi nafsik فإني سمعت رسول الله صلى قال الله تعالى قلت الصلاة بيني وبين عبدي نصفين مكين وسمجي باني لكلورومي وسمجي عبدي ما فعل يرومي رومي فإذا قال عبد الحمد لله رب العالمين وقال فلان بغدا قال الله تبارك وتعالى عبدي الله بعد كل يرومي بكثير كيف فتح

قال مرة ودى إلي عبد الله أريد قال حبيل من هو وإذا قال إياك نعبد إياك نستعين أن أواب يعني كلام وانا لوري قال عاذي بيني وبين عبدي قال عبدي ما سأل إلي لو على عبدي لا نتعلم لا نتعلمني بابل باي إذني باي إذني بما قبل أواصل ما جينا نقول máa jẹ lórí pé bísíláì ara fàtíà lọ wà àyà yìí súra yìí ọ̀bí àdìsí yìí bísíláì kìkì ara fàtíà lọ wà nígbà tó bẹ̀rẹ̀ fàtíà yìí tó ń bẹ̀rẹ̀ rẹ̀ àṣìbẹ̀lá ọlọ́run ìpín sí àìsàn ìpárí wọ́n rí àwọn nínú wọn pé àwọn ìgbà wọn tẹ̀lé ìkàlẹ̀ àwọn èèyàn wà nù ní Allahu akbar الحمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد قولي فوني من الحمد لله كان نو فاتي دواء بسم الله دواء نو غورني ودي وا والله تعالى نعم. هذا قال عابه بيني وبين عبدي والعباد لعبدي ما سأله فإذا كان إهنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هذا آبى لعبدي ولعبدي ما سأل يؤمني بالدولة بالمعفون بالمعفون بالمعفون مرابا بالمعفون عليلا الجوان يعني. ها؟ باباي صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين nígbà yẹn sọ̀rọ̀ pé ìṣìláàánú tí bá tí àkáàkì ní ṣùgbọ́n kan tẹ̀lé tí kò wáyé náà fìlà rò àti bí mùsùlùmí tí ó ti mà sí. tí ó bá ń gbọ́ ni ó mọ̀ rò pé bóyá ìgbìmọ̀ ni tí bá ṣe ti ṣẹlẹ̀ sí nàìjíríà láìpẹ́ yìí. ó pẹ́ àtàwọn kan lẹ́tọ̀ tó máa ṣàjà pé ó dé wa ọlọ́ọ̀bà kú sí ọ̀dọ̀ ọ̀kọ̀ wa ni ọlọ́ọ̀ kú sí ọ̀dọ̀ wa ni. وعليكم السلام بالله وبركاته ya mai kaba ga da da alhamdu ka ta ki kaya ya mai kaluwa an da yi bai ina sirat mustaqim sirat alladhina an'amta alaihim aya kare ghair maghdubi alaihim wala dhalin aya kare tafiye kristiyan aya kare ìdíje ọlọ́pọ̀lọpọ̀ ìdíje ní ìlú tọ́ báyọ̀ pọ̀pọ̀ Quran fa bisimilá máa fi ní mawan ó di wa bíbélì ni ọ̀sẹ̀ bá ń bo lọ́sẹ̀ àdéhìí ọlọ́pọ̀ gbígbé ìlú tó bẹ̀rù nílá bíi títí bá gbéjì àgbẹ̀ olóòdì bẹ̀rẹ̀ alhamdulillah ó di wa so ìlú máa sọ yẹ pé ọ̀rọ̀ ìsìlámù ó sì dùn ní ìpínlẹ̀ kọ́lá tó kọ́lá mọ̀ ìgbà wo bí ẹni tó fi rán lọ́la ọ̀rọ̀ sí abúlé tù tó fi rán sílẹ̀ ó ní wa èyí à mòrò pé mòrò pé mòrò mòrò pé kọ́ni ìsìlámù sọ wà fún ìdí àdáwọn ẹlẹ́gbọ̀n pé it leave no stone unturned ṣé bóyá wọlé pé kò sí àlàyé sí ìsìlámù sí. Ọba dáhùn sí ìwọ̀lá ìsinmi ọgbọ́dọ̀ wọ́n bá tó ọjà ìyẹn gbà wọ́n lò tó ibi kìí náwọ̀ ọwọ́ lórí sí àwọn ẹgbẹ́ wa ọdẹ náà wọ̀ sí ara mẹ́ ó jẹ́ fún tí wọ́n kọ̀wé bá tẹ̀lé Islam lójú mẹ́ wọ́n tó fi ní pé wọ́n bí fúláàtì àyè bí fúláàtì àyè ọ̀la ìwòlú sí wàhánà Islam ní èyí tó sọ̀rọ̀ tó mùsùlùmí صراط الذين أنعمت عليهم إن أهل الصدمة أنعمت عليهم النبي àwọn sùdìkìn àwọn ṣùwàdà àwọn ṣùwàdàhìn àwọn ṣẹlẹ̀ bìsílẹ̀ bẹ́ẹ̀rù gbòòbù àwọn ọmọ bìrìtì àwọn táwọn tani àwọn yahood ló ti ṣe ìgbà kọlọ́nì kọlọ́ bọ́ọ̀lì àwọn ti sọ̀rọ̀ tani àwọn nasara ti ṣe ìgbà kọlọ́nì kí ti ṣe ìgbà lẹ̀ kí gbogbo yahood lẹ̀ kí máa tẹ̀lé ti táwọn sábì bìsílẹ̀ àti ṣe mi kò sí wàhálà ẹ kò sí wàhálà tọ́ọ̀lù àwọn máa gbẹ mú ó di wa bá òtù àlàálà náà nínú wọn wọ́n wá dá pé pé tó sú ìjì òjò ẹ̀yìn fúlá náà fi yé wa wípé ọlọ́run náà ní sọ omi kalẹ̀ nínú súdàtù mọ́lẹ̀t náà ní parí ọlọ́run sọ pé tó ń bá bá bá ní súdàtù omi tí ó mú ta mú omi wá wọ́n ṣe program wọ́n sọ pé nísìn àwọn òyìnbó wọ́n sọ pé àwọn náà ń rọ òjò fún rárá wọn ìkàrà bí kí ni wọ́n ni wọ́n mú yìn kí ní kìsìkì tí wọ́n bá yìn sókè yẹn yóò wá jà bí èso jẹ yóò ṣe bí èso òjò òjò wà wá sí yóò wá sílẹ̀ wọ́n ni wọ́n yìn kí ni wọ́n sọ program yẹn náà sọ̀rọ̀ lórí kí ni mú kí orílẹ̀ ìfipálẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ àti ìdíwàr ìdíwàr ní àràpá lọ́sọ̀rọ̀ yẹn máa pẹ́ gan-an wọ́n fi àwọn páìpì náà wọ́n gba gan-an bí àwọn òkun náà bọ̀ tíyí ní wọ́n máa fọ́ lóye wọ́n fi gbé àwọn yẹn ti kọjú wọ́n máa dàgbé náà wọ́n bá ṣe àwọn páìpì ní ìdílé náà tó lọ́ bá kà bọ́ nílẹ̀ ni ó wù mí àgbé ní ìjà ajá àdúrà mi rù sọ̀rọ̀ ìgbà wọn àti ìjà ìbúlò lẹ́rí ìgbà apá sí ìjà ẹbí sí wọn fi ńlá sọ́rọ̀ àpẹẹrẹ dúró sí wọn fi lọ sílẹ̀ ìfà wọn wí pé a lọ sílẹ̀ olùdíje tí ó lọ sílẹ̀ tí ó báyìí padà fún ìṣe ìtẹ̀lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ síbẹ̀ tí mo jẹ́ nípa fẹ́ẹ̀tì sùn wọ́n fẹ́ẹ̀ tí ìgbà tó dé àjòrò àjòrò ó gbàgbọ́ mẹ́jọ ó gbé so

wọ́n tó ń tẹ̀sílẹ̀ yìí rí wọ́n àbí ìjọba yìí sílẹ̀ wọ́n tó ń tẹ̀sílẹ̀ yìí rí lọ sí ìlú tuntun ní ọgbọ̀n wà tuntun ní àyẹ̀ ó lè alọ sí lọrin ẹni tó ń tẹ̀sílẹ̀ márùn-ún rẹ̀ agbéra àbí lọrin ó ti bá a máa sọ̀rọ̀ ó ti bọ̀ sí gàdà ó ti gàdà ó ti bọ̀ lójú ọlọ́ gàdà ó ti gàdà alọ sí bìíní ó ti jìnnà bọ́tò lò ó ti jìnnà bọ́tò kàmẹ́ padà ó ti pàṣẹ ṣé wọ́n lè yìnbọn mọ́ kí wọ́n lè ní òjò kí wọ́n lè kó mọ́ sí báyìí ó di àwọn ìgbà gbogbo ní wọ́n ṣe wọn láwò tá ara àlà àwọn ká ìbí ọ̀gbìn ní mọ̀sílẹ̀ ìdí wọ́n mọ̀ sí ìdí láwọn yẹn bá lò ní ìdí wọ́n ti bèrè lẹ́gbẹ́ àwọn ìgbìmọ̀ wọ́n ti sọ̀kù táwọn ọkùnrin ní mọ̀ obìnrin náà lò wọ́n wọ́n fi وإذا كلم ما تفسدوا في الأرض قالوا إنما نحن مسلمون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون أدي والله تعالى أعلم نعم ẹni pàtì rẹ̀ kan wà ní ìfẹ́ tó bá wà lẹ́yìn wọ́n ni wọ́n ní ládájọ́ àbí ìfẹ́ ìṣàlàyé fún wọn ọwọ́ àtàmúra ìbẹ̀rẹ̀ bí máa mọ̀ òjò sí ìgbà yìí páàkì bíi wọn tó dẹ̀ ọwọ́ àánú àràfá tí wọ́n kí wọn ẹbí wá kí wọn tó síwájú yẹn ó di nígbà tí ẹbí tó kí wọn tó pàtẹ yẹn lọ ní one hundred seven times lọ́dọ̀ kí wọn wájú yẹn bí tó kí wọn kàn bí nọ́mbùrà yẹn tó kà níbi sílẹ̀ ọlọ́gbọ̀n ànábì lẹ́sàn-án rẹ̀ ó ànábì má dáa ó ó ti kí wọn fún wa níbi tàràfà báwo lẹ́yìn náà fílà kò sínú níbi tàràfà níbi tàràfà níbi òkè nìkan lárafà zuur àti afirika ti namura níbi kìtà náà níbi tàràfà wọ́n ti ó dára tẹ́ níbi tàràfà ó dẹ̀ dé lárafà títí títí títí títí tó tó wá sí mọ́tò àti ṣáì lárafà títí lárafà ó ti nù mùjálífà inú haram wọ́n ti níbi àti ṣáì.

kuma a na kira da mai da zalik ba a su ba kawai su kawai yi wa na sẹ́yìn ìrún mẹ́sàn náà ni àbí mẹ́sàn ni ara ń tí àwọn èèyàn wà ní ẹ̀kú pé àìsàn rodé ẹ̀bí ìrìnkú ní ìgbìmọ̀ àdéhù torí ẹ̀yìn ìjọba ìgbà ìjẹ́jẹ́ báyìí yára pé ẹ̀wọ̀n ọ̀kẹ́ méjì ní ìwé méjì máa fi lẹ́yìn máa máa tọ́jú kí ọdún ẹ̀yìn àwọn sábẹ́ sẹ́lẹ̀m ó wọ́n láyé wọn kí ẹ̀ tó mí fi hàn jàmá tí ó ẹ irun kejì tó àwọn káyìn yẹn kú ju títà tí wọ́n ti lọ sí ìgbà oṣù lọ ìbẹ̀rẹ̀ ní bí wọ́n á jọ ọba wọn ti kí jùmọ̀ tí wọ́n lọ bá rí kọ́bọ̀ ó bọ́ọ̀dì ó bọ́ọ̀dì pẹ́ẹ́rẹ́ wọ́n á rí kí mi ò kí ìròyìn òun jùmọ̀ ilé ní àrùn láti ẹ̀rẹ̀ àkẹlẹ̀ àkẹlẹ̀ ìgbẹ̀rẹ̀ ọlọ́run kí ọlọ́jọ́ àwọn ẹ̀sìn lónìí wọ́n fi wọ́n láyé àwọn sàhábà tó kó wọ́n kí n dùkọ́ ẹlẹ́kejì àmọ́ bẹ́ẹ̀ ìgbàwọ́ mi ó wọ́n ó wọ́n ẹnìkẹ́jọ́ kan kìí sílẹ̀ ni wọ́n wọ́n tó kó bá wọn kó bá mi wọ́n fọ̀rọ̀ ní pé àmì ìlú alájì mọ̀rẹ̀ kí kí ní ìsàmù ìdáwọn orí bí wọn kí kí ìdílé àwọn ọyọ̀ kan ìsàmù Ibrahim Ibrahim bẹ̀rẹ̀ ọmọ ẹrú ni àwọn ìyàwó ẹ̀dẹ̀ hàn lé mẹ́rin pé ọjọ́ lóò ní súnmẹ́rú yẹn gba owó alẹ́bàdé alẹ́bàdé ó ní yàtọ̀yà sí kò ní ó ní wọn kì í ṣe kí ní sílẹ̀

àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìṣẹ́ àmì ìṣẹ́ àmì ìṣẹ́ ó ti yé wa lọ ni ó ní ọ̀rọ̀ kan gbé ní ìgbàmọ̀ ní sórí bí ayé bẹ̀rẹ̀ náà ó ní ayé tó dájú sọ̀rọ̀ àti ìgbà àgbà sí ẹ̀rọ ìṣẹ́ àmì ìṣẹ́ kó tó dé dúró ní kóòtù ẹlẹ́bi ni asọ́kùtù yóò sọ́lù wọ yóò sọ́lù alẹ́ yìí asọ́kùtù ọmọ tó ti di pírímẹ́tọ́ ó jí wọn lókùnrin lọ́mọdé yóò sọ́lù àwẹ̀ yóò sọ́lù alẹ́ yìí ọmọ ti ẹkú Ibrahim kìkìrù sí ọmọ bá kú sí kìkìrù sí náà àwọn òṣìṣẹ́ àkàmù náà yìí ó di yé wa tí ó kọ̀ sí náà ni bí i àwọn àtúwà ọdún yìí ìgbà ìgbà bíbí tí wọ́n fara wẹ́rù ìṣòro fún bọ́ọ̀lù ẹ̀dùn náà kí ẹ̀kọ́ sọ àbẹ̀ àjẹ́ náà rẹ̀ ó di yé wa ìṣúná ó di yé mú sí lọ́ndé fún ọmọ bàbá yà fọ̀rọ̀ yìí wa kọ́ ọ̀gbọ́n ìkọ̀ kí bá bọ̀ yẹ sí ó ní ọ̀gbọ́n ìrìnà kí bá bẹ̀rẹ̀ láti kọ́ ọ̀rọ̀ mi yẹn wọlé ní gbọ́dé. aláìmọ̀ tó wà lórí ìjòkó tí ni a wọ́n tó ìwà káwà kánàdí náà wà nù ẹ̀yíyàn inú mọ̀rọ̀ à ń ṣe sọ pé ìsìláàmù ní gbogbo ẹ̀ ẹ̀sìn àkọ́kọ́ ṣe aláìmọ̀ká yóò mọ̀ wò pé ó lè takora wọn. Islam ti gbé ni Islam tó wà láyé kò sí Islam Islam kada ku kuma wa sai da Aisha ba kuma wa sai da Aisha ku kai la ku kai la bari àwọn sí ìdílé yẹn ọdún kẹwàá náà níbi ìṣẹ́ àwọn àjọṣe ìyá ẹ̀sán láìsí ìgbà ní ìrún ìdíje lọ́dọ̀ orí ìrún tó dé ọdún àwẹ̀ ọjọ́ sọ̀tọ̀ ọ̀dọ́ hajj àríjì ni ìṣẹ́ ní six ó ní wa ọ̀sán ìgbé sọ̀rọ̀ ìgbà tó máa ń sọ̀rọ̀ ọjọ́ kan ọmọ ẹ̀ lọ́kọ́ mi àyàn sọ wọn pé wọ́n gbé bọ́yá ọ̀gá ti múlùú sí òjìyàn sí bá ń yẹ ìbílẹ̀ láìpẹ́ ẹni wọn kú sí ìyẹ̀wọ́n àkọ́fẹ́ sí lábẹ́ àwọn akọ́fẹ́ sí ní ìkànnà alákùlà ha wọ́n gbé fọ́tò sí òfò tó wájú mi mo á bẹ̀bẹ̀ mo á fi tì wọ́n mo á tọ̀nù fúkú sí òye mo á kọ̀ yẹn mo sì ti lálẹ́ mo á gbé mo á kọ̀ yẹn mo á so àwọn ọmọlékí wà lọ́sọ fún àfáyìn wọ́n ti ha ní mú ti gbé ìwúdó ìṣòlọ̀ mú ti gbé ìwúdó ìṣòlọ̀ ní kí wọ́n ká bàbá kò tó ọdún ẹ ẹgbẹ́ bá mi kí báwọn èrò bá rẹ̀ wọ́n ti kí báwọn kò fún bẹ́ẹ̀ tí bá kí báwọn ní mẹ́rin ní ìgbà lágbára ni wọ́n ti lágbára kí ṣe ọ̀fún dáhàn akọ̀wọ̀dà albáàtì lè iná albáàtì láti ṣe ọ̀gbà òun ìjọ rẹ̀ wọ́n ti wá kú three gbogbo anabi gbogbo anabi isa àwọn sàmú ti kú sáà anabi isa sáàrí muhammad sallam ọgbọ̀n seventy years ni anabi ti tó abẹ́rẹ́ ṣẹ́ forty years ni ẹlẹ́rìí pé six hundred and ten years ọ̀rọ̀ ni هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وإن كان من قبل في الضلال المبين في الضلال المبين ọdẹ nǹkan náà ní gbogbo inú ìṣìlẹ̀ ni kí wọ́n gbọ́ ọ̀bẹ ìfẹ́ náà wà ní dọ̀là lónìí ọdẹ ọ̀fẹ́ dọ̀là lónìí kí wọ́n tún bọ̀ wọ̀ láàyè inú ìṣìlẹ̀ làwọn yẹn wà ọ̀rọ̀ wí nìyẹn ọ̀làfíì dọ̀là lè mọ̀ bẹ́ẹ̀ ọdẹ yẹn ṣé wo àdàrà àṣẹ aláàbò tó ń tọ́ nìyẹn Allahu ta'ala alim.